nípa ti nǹkan ọ̀sìn ẹran àyè tó dáa ni fún àwọn iṣẹ́ wa yìí tó bá jẹ́ nípa ti káràkátà ti màálù kò síbi tí a ti lè kó àwọn ẹran ìlú láti lọ́ta láti jèrè bíi ti south west àwa south west là ń ṣe pati jù because ìbílẹ̀ ti dára yìí. tá a bá dé pati tá a bá dé ọ̀dọ̀ ṣèlú wa àgẹ̀rọ àáfàmàlà sílẹ̀gbẹ̀ẹ́ àjẹ́ ìgbà àwọn tá ní opportunity tá a rẹ̀ mọ̀ wípé nǹkan tó da lélẹ́yìí la máa wá jẹ́ kí a sùn. ṣe kọ́líìgì wa tí wọ́n bọ́ǹda property gómìnà wa débẹ̀ wọ́n dẹ̀ wò a dẹ̀ ṣe ìgbẹ́ gómìnà wa ti ìpínlẹ̀ Ọ̀yọ́ state adúgbò pọ̀ lọ́wọ́ yìí ẹ bá wa ṣàkìtìyàn lórí ìbáṣepọ̀ láàrin àwọn ọmọ ìyá wa àwa Fúlàní àti Yorùbá ìbáṣepọ̀ yìí ti pẹ́ dáàdi tèmi tí wọ́n bí mi wọ́n wà lábẹ́òkúta bí mo ṣe bá yín sọ̀rọ̀ is over one hundred and five years he has been residing in Abẹ́òkúta for over eighty years wọ́n ti wà lábẹ́òkúta èmi tí mo bá yín sọ̀rọ̀ Abẹ́òkúta wọ́n bí mi sí forty seven years ago báwo wá sà <laughs> so nítorí ìdí èyí kí wàhálà máa ṣẹlẹ̀ lẹ́kìtì last three years or four years our àti national president akáàkiri gbogbo sixteen local government láti align láti align àwọn members wa pẹ̀lú security agencies láti jẹ́ kí àlàáfíà kójọba are ready we are all ready And ń bẹ gbogbo àwọn gómìnà wa kẹ́ ìjọ torí ọlọ́run kẹ́ ẹ wò wá gẹ́gẹ́ bí ọmọ ìyá are ready láti pawọ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú everybody tó bá ti ready láti fẹ́ àlàáfíà mo sọ́rí o àwọn gómìnà sọ̀rọ̀ àtọ́wọ́ láti kẹ́bí àti Jigawa state máa fi èdè máa wọn sọ̀rọ̀ bí ò tí ì rẹ́dí àti padà sí jìgáwá àti kẹ́kẹ́. mo dúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n fi dìde láti ọ̀hún yẹn láti wá sí ìbàdàn láti wá darapọ̀ mọ́ wa láti bá bá àwọn kọ́lẹ́ẹ̀gì wọn sọ̀rọ̀ because tí n bá travel lọ sí Àbújá lásán tí mo lọ ṣe meeting máa máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ká tètè ṣetán ká padà sí Abẹ́òkúta ilé because weather àti agbósí àkùnbámilára mu níbẹ̀ so ẹ jọ̀ọ́ àwọn gómìnà wa mo bẹ̀ yín ẹjọ́ torí ọlọ́run ẹ bá wọn bá ẹ bá wọn bá àwọn èèyàn wa sọ̀rọ̀ kọ́jọ́ kọ́ má bínú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ tó bá fẹ́ àfún wọn lágbára ọlọ́run ààrẹ Ogun state governor kò wá síbí ó fi wá ó ṣe security committee tó dálẹ̀ fúlàní wà bẹ́ẹ̀ tí wọ́n bá extend ẹ̀ sí all other states kò bad kọ́dẹ̀ sọ complemented with effort and all other facilities required ẹ ṣe gbọ́dọ̀ thank you very much.